lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run allah atọrọ ìkẹ́ ìkẹ́ ọlọ́run fún òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà láti gbogbo àwa mùsùlùmí kí ọlọ́run ọba kí ó lo ètò wa yìí tí a mọ̀ sí alhidaya gẹ́gẹ́ bí ọ̀nàmà sábàbí ọ̀nàmà fún ẹnìkọ̀ọ̀kan wa láyé àtijọ́ gbọdọ̀ alkiyama eléyìí tí a mọ̀ pé ẹ̀wò lẹ́ni nínú àwọn nǹkan èyí tó ní í ṣe pẹ̀lú tó yẹ ká mà nínú oṣù Ramadan ó náà ní ojúṣe pàtàkì kan èyí tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó fi sínú oṣù Ramadan yìí kó bá lè máa jẹ́ sábàbí oríire fún gbogbo àwa tí a gbà wẹ̀ kí ni nǹkan náà ó náà ní zakatul fitr èyí táwọn bàbá wa ń pè ní jaka ó náà ní ìṣe ìtọrẹ àánú pẹ̀lú oúnjẹ nígbà tí ààwẹ̀ bá ń lọ sópin eléyìí ọ̀kan nínú àwọn tí àwọn olùmẹ̀sìn tọ́ka sí gẹ́gẹ́ bí n ti máa ń fa àǹfààní àwùjọ eléyìí tí àwẹ̀ mú wá ni nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ kó yẹ wá nú al-Qur'an níbàámu sí ìtumọ̀ tí àfáwà Sa'id bin al-Musayyib àti àfáwà Umar bin Abdul Aziz tí wọ́n fún àyà náà ọlọ́run ọba sọ wípé a'udhu billahi minash shaitani rajim qad aflaha man tazakka pé dájúdájú onítọ̀hún ó ti jèrè ó ti ṣàṣeyọrí ẹni tó bá yọ zakatul fitr zakatul fitr yìí àǹfààní tó pọ̀ ó ń bẹ ń bẹ ìdí pàtàkì tí ọlọ́run ọba ti gbé kalẹ̀ látòrí ahọ́n ànábìwá muhammad sallallahu alayhi wa sallam kò lẹ́yìn àfiwé o nínú rẹ̀ ọ̀nà ni arifku bil fuqara bí igna'ihim ani su'al fi yawmil eid nínú àwọn àǹfààní tó ń bẹ níbi zakatul fitri tí a mọ̀ sí jaka òun náà ni pé ọlọ́run fẹ́ jẹ́ kí ìdẹ̀kùn kó máa jẹ́ ti gbogbo àwọn aláìní ìfọkànbalẹ̀ ìrí ìdùnnú kó máa jẹ́ ti gbogbo àwọn tó kù díẹ̀ káàtó fún tó di ọjọ́ ọdún kí wọ́n má lè tún máa kí gbábọ̀ hà kí wọ́n má bàa tún lè máa tọrọ kí la fẹ́ jẹ kí la fẹ́ mọ̀ eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ìdí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ṣe zakatul fitr ní ẹ̀tọ́ lọ́ranyàn fún wa wípé ká máa yọ ọ́ kó bàa lè máa jẹ́ ìdùnnú àti inú méje lójú àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ wa idkhalu sururi alayhim bákan náà kínú wọn náà ó lè dùn ní ọjọ́ ọdún kó má sì pé ẹni tọ́lọ́ ń bò láṣìírí nìkan òní ó dùn níjọ́ ọdún kí ìdùnnú yìí kó bàa lè kárí bákan náà وتطهير من وجبت عليه بعد شهر الصوم من اللغو ورفض. بكنا náà gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tí aláàwẹ̀ ti fara kó nínú ìgbà tí ó ń gbà àwẹ̀ lọ́wọ́ jákà tí a mọ̀ sí zakatul fitri yóò ṣàfọ̀mọ́ àwẹ̀ wa kúrò níbi àwọn kùdìẹ̀kudiẹ tó lè dín ládàá àwẹ̀ wa kù tí a bá wò á rí wípé àwọn ìdí tó pọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó rẹ̀ gbé jẹ́ka zakatul fitr kalẹ̀ nínú ẹ̀ òun náà ni mẹ́ta tí a sọ yìí arifku bil fuqara ìṣe dáadáa sí àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ ká má tún ẹlẹ́ẹ̀kejì kí á dènà àti tún máa tọrọ ní ọjọ́ ọdún bó tilẹ̀ jẹ́ pé láwùjọ wa lẹ́ni ọjọ́ ọdún gan làwọn èèyàn ó pọ̀ tí wọ́n ó kí gbábọ́ à tí wọ́n mọ̀ ní ẹ̀sánú àwọn torí ọlọ́run tí wọ́n mọ̀ tọrọ owó bẹ́ẹ̀ sì ni tá a bá lo jẹ́ka bó ti tọ́ àti bó ṣe yẹ kò yẹ ká tún rí ẹnìkan kan ta kó máa tọrọ nínú fẹ ọjọ́ báyìí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé jáka yíyọ nínú àwọn àǹfààní tó wà ń bẹ yóò pa gbogbo àwọn àṣìṣe àwọn kùdìẹ̀kudiẹ tí a fara kó nígbà tí a wà nínú àwẹ̀ tó lè ṣe àdínkù àbí tó lè kó ìpalára bá ládàá àwẹ̀ wa fani ibn abbas láti ọ̀dọ̀ àfọwọ́ abdullahi abbas kọ́lọ́wọ́n bá kó bá a yọnu sí i òní farada rasulullah sallallahu alayhi wa sallam zakat alfitr tuhratan lisa'im minallagwi wa rafath wa tu'matan lilmasakin faman addaha qabla as-salah fahiya zakatun maqbula ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات أفوى عبد الله بن عباس ولو باكيو با عيون سلو واني وتشلا محمد صلى الله عليه وسلم أسجاكا ètí àmọ́ sí zakatul fitr ó sì ní ọ̀ranyàn lérí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí zakatul fitr yìí yóò máa jẹ́ tuhratan lis-sa'im àfọ̀mọ́ni fún gbogbo ẹni tó bá gbààwẹ̀ kúrò níbi àwọn ọ̀rọ̀ sọkúsọ tí èèyàn fi àìmọ̀kan sọ nígbà tí èèyàn wà nínú àwẹ̀ àtàwọn ìwà pálapàla tó ṣèèṣì wáyé nígbà tá a wà nínú àwẹ̀ tí àwọn nǹkan yóò sì ba àwẹ̀ jẹ́ àmọ́ ó lè ṣàdínkù ó lè ṣàkóbá fún wa bá a bá ti yọ jákà ọlọ́run ọba yóò lo eléyìí láti lè fi ṣe àfọ̀mọ́ wa àti àwẹ̀ wa bákan náà àfọ abdullahi ibn abbas wọ́n ní ìyẹn nìkan kọ́ ni jákà iṣẹ́ tó ń ṣe ó tún jẹ́ tu'matan lil masakin ọ̀nà kan ní láti fi wá oúnjẹ fún àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ ẹnikẹ́ni tó bá wá yọ jákà tiẹ̀ ṣáájú ká tó kírun onítàn lórí jákà yọ ṣùgbọ́n ẹni tó bá yọ jákà rẹ̀ lẹ́yìn ìgbà tá kírun tán kò ní sí àkọọ́lẹ̀ ládàá jákà fún ọ ṣùgbọ́n yóò gba àkọọ́lẹ̀ ládàá ẹni tó ṣe ìtọrẹ àánú hukmu zakatul fitr zakatul fitr yìí ìdájọ́ wo ló ń bẹ fún ṣé nàmbà fẹ́ ni àbọ̀ràn yẹn ló jẹ́ fún gbogbo ẹni tó bá gbààwẹ̀ zakatul fitr jákà yíyọ yìí ọ̀ràn yẹn ló jẹ́ o fún gbogbo mùsùlùmí fún gbogbo ẹni tó gbààwẹ̀ kódà ẹni tí ó gbààwẹ̀ tó ṣe pé bóyá nínú àwọn tí islam ṣẹ̀dẹ̀ fún láti má gbààwẹ̀ pé ká máa bọ́ọ̀yàn irú onítọ̀ náà jákà ó di ọ̀ranyàn fún náà torí pa anabi wa muhammad sallallahu afaw abdullahi ibn umar radiyallahu anhu wani farada rasulillah sallallahu alayhi wa sallam zakat alfitr soocan min tamrin aw soocan min shacir على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة wọ́n ní àfọwọ́ abdullahi ọmọ umar kọlọ́mọ àkọ́bá ayọ́nu sí wọn wọ́n ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ṣe jáka yíyọ ó ṣe lọ́ràn yàn léwa lérí o sa'an min tamr tó bá yẹ pé dàbínú la fẹ́ fi yọ sọ́ọ̀rù kan náà láàyọ fún orí ẹnì kọ̀ọ̀kan kí náà ń pè ní sọ́ọ̀rù kan sọ́ọ̀rù kan òun náà ní múdù mẹ́rin ìyẹn túmọ̀ pé lórí ẹnì kọ̀ọ̀kan ayọ̀ múdù mẹ́rin tó bá jẹ́ nínú dàbínù ayọ̀ múdù mẹ́rin àwòsàn àmì ṣẹ́yìn kódà bó sì jẹ́ látara wíìtì àbí ọkà bàbà alkama ayọ̀ múdù mẹ́rin náà alẹ́ abd bàbá lẹ́rú lọ́dọ̀ tó jẹ́ mùsùlùmí ayọ̀ tiẹ̀ walhur ọmọlúàbí tó jẹ́ mùsùlùmí ayọ̀ tiẹ̀ náà wàdẹ́kẹ̀rù wal untha ọkùnrin àtobìnrin ayọ̀ tiwọn náà wàsọ̀gírì wal kabir ọmọdé àtàgbàlagbà eléyìí àìfi bíbàlágà àìfi wọn gbogbo ẹni tó ń bẹ lérílẹ̀ lábẹ́ kápá ẹni tọ́lọ́hún kó jíjẹ mímu wọn sábẹ́ ẹni gbogbo wọn náà lèyìn ó yọ jáka wọn wọ́n sì fẹ́ ká yọ jáka náà nígbà tí àwọn èèyàn bá ń lọ sí mọ́sálásí láti lọ kírun torí pé kó má jẹ́ pé tá a bá fẹ́ yọ jáka ká má wàá lọ yọ nígbà tí àwọn èèyàn bá ti kírun tán eléyìí kì í ṣe jáka máa tá ni jaka ní jáka jẹ́ ọ̀ranyàn lé lórí jáka ó jẹ́ ọ̀ranyàn fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí jáka yìí ó ti di ọ̀ranyàn fún májàmú ẹlẹ́ẹ̀kejì alẹ́kódọ́rọ́tù ala ìkọ́rọ́jì zakat al-fitr èèyàn lè jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kéèyàn má ní tí ó fi yọ jáka ní tó sọ jáka dọ̀ranyàn lẹ́yìn ìgbà téèyàn bá jẹ́ mùsùlùmí a rí pé nìyí ó ní kápá ọlọ́run bò láṣìírí láti lè ra nǹkan tí ó fi yọ jáka àbí láti lè fi rinlẹ̀ pé òun ní nǹkan tó ń lè fi yọ jáka nítorí pé ẹnikẹ́ni tí ò bá lágbára tí ò ní nǹkan kan tó lè fi yọ jáka kódà kó ṣe pé jáka ti dọ̀ràn yàn fún ọlọ́run ọba ti yọ kúrò níbẹ̀ kò sí dọ̀ràn yàn fún ma ṣùgbọ́n ẹni tó bá ní ẹni tí ò ní wọ́n yọ̀ǹda fún ṣùgbọ́n ẹni tó bá ní ọ̀ràn yàn ni fún kí ó yọ ọ́ kó yọ jáka náà nǹkan méjèèjì yìí ó ṣe pàtàkì nígbà tí ẹ bá fẹ́ yọ jáka májẹ̀mú méjèèjì yìí ló sọ di ọ̀ranyàn májẹ̀mú alákọ̀ọ́kọ́ ọ̀nà ni al-Islam ẹni tí ó yọ jáka ó gbúdọ̀ jẹ́ mùsùlùmí yálà ó jọmọdé ni ó jágbàlagbà ni ó jọkùnrin ni ó jóbìnrin ni ó jẹ́rú ni ó jẹ́ mọ́lúwàbí ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ tó ṣẹ gbogbo wọn lára òun náà ni pé gbúdọ̀ jẹ́ mùsùlùmí ìgbà míì wá ń bẹ èèyàn lè mú ọmọ mi sọ́dọ̀ tí kìí ṣe mùsùlùmí a ò ní yọ jáka lérí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ nítorí pé kìí ṣe mùsùlùmí kódà gbà mí èèyàn lè mú bàbá mi sọ́dọ̀ bẹ́ẹ̀ ọba ìyàwó rẹ ṣùgbọ́n kìí sì ṣe mùsùlùmí ò ní yọ jáka irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nítorí pé kìí ṣe mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì òun náà ní kéèyàn oníkápá àti lè yọ ẹni tó ní òǹkà bíi ọmọ bíi mẹ́wàá òní ó yọ yálà nínú rẹ̀ sì ni àbí nínú àwọn nǹkan míì ẹni tó bá wá di pé òun ò lágbára láti lè ṣe eléyìí ajẹ́kẹ́ májẹ̀mú yìí kò sí kò lè lórí náà nìyẹn. zakatul fitr iyọ jaka ẹni tó bá jẹ́ mùsùlùmí ó jọ́ra yẹn fún kó yọ jaka yìí lérí ara rẹ̀ àti lérí àwọn tí ọlọ́run kó sí abẹ́ rẹ̀ tó ti pé ìjẹ mu wọn abẹ́ rẹ̀ òun ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ló kọ́ sí lọ́mọ níyàwó lẹ́bí lára tí ó ṣe pé ọ̀dọ̀ èèyàn ni wọ́n ti ń jẹ ni wọ́n ti ń mu ojúṣe ẹni tó kó wọn sábẹ́ yìí òun náà ni pé yóò bá wọn yọ jaka zakatul fitr nígbà tí wọ́n bá parí àwẹ̀ tá a bá gbàgbé a ní múdù mẹ́rin ni fún ẹnì kọ̀ọ̀kan àwọn àṣẹṣe kan ń bẹ lẹ́ni táwọn èèyàn máa ń ṣe tí wọ́n ní káwọn ọmọ tẹ́wọ́ kí wọ́n máa fi ọwọ́ bù fúnra wọn ọmọ mi ń bẹ gbogbo ọwọ́ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin kò tí ì tó ọwọ́ kò tí ì tó ní tí ọwọ́ ẹnìkan wù látara àdílé kì í ṣe pé káníkà àwọn ọmọ ká máa tẹ́wọ́ ká máa bù fúnra wọn múdù yìí òun náà là á lò láti ṣe kíni o láti fi wọn iye tí orí kọ̀ọ̀kan tí wọ́n bá san tí wọ́n yọ nínú jáka àìsíkà tó fi bákan náà ìgbàláyé ń bẹ fún ìyàwó láti lè yọ jáka fún ọkọ rẹ̀ tó bá ṣe wípé ọkọ yìí wà nípò ẹni tí ò ní nítorí wípé ọkọ lójú ọ̀ràn àyàn fún kó náwó lé ìyàwó lérí ṣùgbọ́n tó bá ti di pé ìyàwó ló ń gbọ́ bùkátà lórí ọkọ ó bá yọ jáka fún náà kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n ọkùnrin ò lè yọ jáka fún ìyàwó rẹ̀ torí pé náwó lérí ìyàwó ó kulẹ̀ ti jẹ́ ọ̀ràn àyàn fún òfin ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ kò lè yọ jáka fún bàbá tóbi pàápàá jùlọ nígbà tí bàbá náà ti dàgbà tó ti darúgbó tó ti pé kò sí ti ń wá mọ́ ju ìrànlọ́wọ́ látọ̀dọ̀ orúfẹ́ ọmọ bẹ́ẹ̀ lọ àti àwọn àpèjúwe míì tí àwọn onímọ̀ ẹ̀sìn tí wọ́n mú wá. bákan náà àwọn ìran oúnjẹ tí a máa ń fi yọ jáka àwọn ìran oúnjẹ tukhraju zakatul fitr mimma yaqtatuhu al-muslimun ẹni tí à ń jẹ inú rẹ̀ náà láti máa ń yọ jáka pàápàá jùlọ àwọn nǹkan tó ṣe é wọ̀n yálà ó ṣe é wọ̀n ní ṣe dáa ni àbáwá la padà pa lójú dà gẹ́gẹ́ bí mílíkì gbígbẹ ń sìn á rí i pé nígbà tá a bá fa wàrà yóò yóò rí bí omi ṣùgbọ́n tá a bá sa tó bá gbẹ a lè yọ jákà nínú rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn oúnjẹ kan tó ṣe wípé tá a bá sa àwọn ìgbésẹ̀ kan lérí rẹ̀ yóò padà di nǹkan tí yóò di oníhóró gẹ́gẹ́ bí gàrí ẹ rí i pé pilẹ̀ gàrí pákí ni ṣùgbọ́n gbà tó di pé a lọ a jọ a sì ó padà wá di nǹkan ẹlẹ́yọ ẹ̀yọ tó yẹ pé a lè wọ̀n án irú eléyìí wọ́n fi hàn pé gàrí tó fi lè mú ní tí a mọ̀ sí wàrà màálù tó fi lè wọlé nígbà tó gbẹ táwọn ṣẹ́ka ti lọ lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni gàrí àwọn ṣẹ́ka ti lọ lórí ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tó mú wàrà wọlé ní gbígbẹ òun náà ló mú pákí wọlé nígbà tó bá di gàrí ọlọ́run ọba sọ́nà al-Qur'an al-Karim ọlọ́run ọba ní min awsati mimma tut'imuna ahlikum àwọn nǹkan tí ẹ fi yọ zaka yìí zakatul fitr ẹjọ́ jẹ́ àwọn nǹkan tó dáa nínú àwọn nǹkan tẹ́ ẹ máa ń jẹ táwọn ará lẹ́yìn náà máa tẹ́ ẹ máa ń jẹ. zakatul fitr àwọn àfa wọn fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ wípé ìgbà wo ni a máa ń yọ wọ́n ní yajuzu ta'jil zakatul fitr qabla al-fitr bi yawmin aw yawmayn zakatul fitr a lè yọ tí ọdún bá kújọ́ méjì àbí ọdún kù ọjọ́ kan àtìgbà náà láti lè bẹ̀rẹ̀ sí yọ jaka tí a mọ̀ sí zakatul fitr fa'an nafi qala kana ibn umar yu'tiha alladhina yaqbalunaha wa kanu yu'tuna qabla al bi yawmin aw yawmayn wọ́n ní àárẹ̀ àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ àfáwà náàfi tó ní ibn umar radiyallahu anhu wọ́n máa ń fún àwọn èèyàn ní zaka àwọn èèyàn sì máa ń gbà á kódà wọ́n ń fún àwọn èèyàn ṣáájú ọjọ́ ìtúnu àwẹ̀ ọjọ́ ìtúnu àwẹ̀ kújọ́ kan àbókújọ́ méjì àwọn àti máa fún àwọn èèyàn ní ní jaka kí ni àǹfààní tó ń bẹ níbi eléyìí torí pé ní ta fẹ́ fún ní jaka yóò ti tá a bá fún ní okú ọ̀la okú ọ̀túnla ọkàn rẹ̀ ó ti balẹ̀ lórí nǹkan tí òun ó jẹ nínú ilé. àmọ́ tíjáka yìí tó bá ti lè àsìkò tó dópin òun náà ni ìgbà tí ṣáájú ká tó lọ kírun jùmọ̀ ká tó lọ kírun eid àsìkò tó dópin nìyí bí èèyàn bá wá yọ jáka lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ sẹ́yìn tí wọ́n ti tẹ̀yìn dìde irú onítọ̀hún kò sákọọ́lẹ̀ pé oyè ọjà kà ó torí pé títẹ̀yìn dìde oníkálukú tó gbúdọ̀ mọ nǹkan tó wọn bá ńlẹ̀ tí ó jẹ ara àwọn hikma tó wà ńbẹ̀ nìyí gbogbo ẹni tí ó lọ kírun ẹ̀yìn ọkàn oníkálukú ó ti balẹ̀ pé bóun bá tiẹ̀ dé tẹ̀yìn dìde o òun ti ní nǹkan tó wọn jẹ nílé náà fi ní ẹja lọ kó oúnjẹ fún àwọn aláìní síwájú kí wọn tó lọ sí ẹ̀yìn torí pọ̀ kàn wọn ò lè balẹ̀ wípé oúnjẹ ti ṣe kíni o oúnjẹ ti wà nílé bákan náà nínú àwọn kan tí ó yẹ kí a mọ̀ nípa jákà òun náà ni wípé jákà yìí àwọn àfáà ṣàlàyé báwo ni ǹjẹ́ a lè fowó yọ àbí a ò lè fowó yọ bí èyí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ òun náà ni pé jákà a kì í fowó yọ zakat kan ni tó jẹ́ zakat oúnjẹ zakat owó ó ṣùgbọ́n zakati oúnjẹ àwùdọ̀ fowó sí bẹ́ẹ̀ sì ni àwùdọ̀ fi oúnjẹ sí zakati owó eléyìí ló fa táwọn afọ àwùjẹ kọ yọ àìpéye jaka oúnjẹ ni kára bọ́bá wa wù ni o èèyàn lè fún ẹni téèyàn gbé fún lówó lára ọ̀tọ̀ àmọ́ pé èèyàn yọ jákà oúnjẹ ni a fi máa ń yọ jákà múdù mẹ́rin lórí èèyàn kọ̀ọ̀kan ọmọ méjì múdù mẹ́rin mẹ́rin ó jẹ́ mẹ́jọ ọmọ mẹ́ta múdù mẹ́rin mẹ́rin ó méjìlá ìwọ náà ó di kíni o ọjọ́ mẹ́rìndínlógún báyìí ni a ṣe máa ń yọ zakatul fitr èyí tí a mọ̀ sí táwọn bàbá ń pè ní jáka ǹjẹ́ a lè yọ jáka oyún inú bí jáka oyún inú kì í ṣe ọ̀ranyàn torí pé oyún inú ò tí ì dáyé àmọ́ tá a bá yọ kò sí láì fi bẹ́ẹ̀ faman tatawwa khairan fahuwa khairun lah ẹnikẹ́ni tó bá finú fídọ̀ sí àwọn sí olóore yóò máa lóore púpọ̀ fún ọ̀dọ̀ ọlọ́run lẹ́sàn tí ó wà ìdí ìdòwò jẹ́ pé ẹni tó bá lóun yọ jáka fún oyún inú ó wù bẹ́ẹ̀ ni kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bọ̀ pa ní dandan ilé oyún inú lérí láti yọ jáka àtàwọn ìzàká tó fi tẹ̀lé. àwọn wo ni a lè fún ní jáka àwọn wo ni wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn àfáà wọ́n ti kó yọ wípé àwọn tó lẹ́tọ̀ọ́ sí jáka òun náà ni àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí zakat owó náà bó tilẹ̀ jẹ́ pé àwọn méjì kan bẹ ìpín méjì kan bẹ tí wọ́n yìí ló jẹ́ pàtàkì jù òun náà ni humul fuqara wal masakin àwọn aláìní àwọn tí wọn ò ní tó rárá bó ti wùlẹ̀ ọmọ irú àwọn wọ̀nyí ó ṣe pàtàkì kí a fún wọn ní jáka kí a sì fi zakatul fitr ká fi ránṣẹ́ sí wọn bákan náà àwọn tó kù nínú àwọn méjèèjọ náà ọ̀ràn ọ ṣe pàtàkì tá a bá ń pín jáka wa kí a pín lọ sí ọ̀dọ̀ irúfẹ́ àwọn bẹ́ẹ̀ nítorí pé ṣẹ̀ríà Islam ó ti gbé òfin kalẹ̀ àwọn wo ni wọ́n tẹ̀tọ̀ sí jáka wa àwọn wo ni wọ́n ò ṣe kíni o àwọn wo ni wọ́n ò lẹ́tọ̀ sí kí ó bàa lè jẹ́ pé jáka wa tí a fẹ́ pín a lè pín níbàámu síbi ọlọ́run ọba subhanahu wa ta'ala àti òjíṣẹ́ rẹ̀ bí ó ṣe gbé kalẹ̀. jákà yìí ǹjẹ́ ìgbàláyé ń bẹ ká gbé kúrò nílùú kan káwa lọ máa pín ní ìlú bòmíì àbí kí a sọ jákà yìí di pàṣípààrọ̀ ẹlòmíín bẹ tó bá gbé jákà wá fún tó bá ti yẹ̀ wò òun náà wà tún gbé jákà ní ẹ̀ ló bá ń gbé fóònù náà padà eléyìí kò rí bẹ́ẹ̀ a yọ jákà fún àwọn tí wọ́n lẹ̀ tọ́ sí ẹni tó bá sì yọ jákà fún ìyẹn ò túmọ̀ pé

òun ni ọba adẹ́dà òun ló sì nímọ̀ nípa àníyàn tó ní kálukú ní sìkìlẹ̀ o tó ní ṣe àwọn sí olóore. ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó kìlọ̀ fún wa o wípé gbogbo ẹnikẹ́ni tí jákà ò bá tọ́ sí kí a má lọ gbé jákà fún ọ torí wípé ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní man sa'ala wa indahu ma yugni fa innama yastakthiru minan nar fa qalu ya rasulallah wa ma yugni an yakuna lahu shiba'u yawmin wa layla anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ẹnikẹ́ni tó bá ń béèrè tó ń tọrọ lọ́dọ̀ àwọn ènìyàn pé èmi ni ẹ fún èmi ni ẹ fún jaka èmi ni ẹ fún nígbà wa indahu ma yughni onítọ̀hún sì ní nǹkan tó tó nínú ilé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣiṣẹ́ ọlọ́run ọba ni iná ló ń gbà mọ́ra wọn o àwọn sàbí bẹ́ẹ̀ pèrè òjíṣẹ́ ọlọ́run bóòlù yìí ó sì mọ̀ pé ẹnìkan ti ní tó tó o jíjọ lọ́nà yakunala òṣèlú ọ̀yọ́ wọlé la kéèyàn ní téèyàn jẹ lọ́sàn-án àtòru lójúmọ́ kan tó o bá ti léyìn èèyàn ti ní nǹkan tí ó tó o nítọ̀ nìyẹn. bákan náà nínú ẹgbà wa mi jíjọ la salata illa an la sadaqata illa an zarugina bákan náà téèyàn bá fẹ́ ṣe sọ́dákọ̀ ó rí wípé ìwọ náà tó nítorí pé ẹni fẹ́ ṣe sọ́dákọ̀ pẹ̀lú nǹkan tí ò ní àbí nǹkan tí ò tó ó súnmọ́ kó ní tòun padà tó máa kábàámà lérí ẹ̀ ìdí tó fi jẹ́ pé jákà ó jẹ́ ọ̀ràn àyàn fún ẹni tí ó bá ní í sì sọ̀ràn àyàn fún ẹni tí ó bá ní ẹni tí ó bá ní ó wà nípò kóhùn ó gbà tá a bá ti wá gbà á àgùdọ̀ ní àníyàn tí ò dáa sẹ́ni tó fún wa bá yẹ kó fẹ́ lọ àrísìkì wa fún wa gbá kí a bá lè máa rí pé gbogbo tí ń jẹ́ ọdún nínú Islam ó máa ń mú àǹfààní tó pọ̀ bá gbogbo ẹ̀dá ni kódà kì í ṣe mùsùlùmí nìkan ni ó jẹ́ àǹfààní ìgbà tí ọdún bá ti wọlé nínú Islam ẹ rí pé nígbà iléyà á ha ẹran fáwọn ènìyàn nígbà ìtúnu àwẹ̀ á oúnjẹ fún àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọrọ̀ ajé yóò máa dògbò ìrú àwọn èèyàn máa ra mílíkì àwọn èèyàn máa ra oríṣiríṣi àwọn nǹkan láti lè fi ṣe ìjọsìn fún láti lè fi ṣètọrẹ àánú nínú oṣù Ramadan pàápàá jùlọ nígbà tí Ramadan bá ti ń lọ sí òpin báyìí sọ ọ̀kan nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ kí a ṣe tó sì jọ ràn yàn lé wa lérí fún ẹni tọ́lọ̀ ń bá fún ní agbára àti ẹni tọ́lọ̀ ń bá fún ní kápá òun náà ní zakatul fitr eléyìí tí a mọ̀ sí jaka gbogbo àwa tí a ti wá ní lẹ́mìí ẹ̀jẹ̀ ká dà níyàn rẹ̀ kí a máa múra lẹ́lẹ̀ láti sìn torí pé àwẹ̀ òun náà lọ síbi àti parí kí a lè láǹfààní àti yọ jáka wa ká lè láǹfààní àti lè pín jáka wa síbi tó yẹ ká pín sí ká sì lè láǹfààní àti gba ẹ̀san ládé yìí tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́ ọlọ́run ọba mi tóbi rẹ̀ eléyìí tí àwọn ọlọ́run jẹ́ kí ó wúlò fún wa kó ṣe wá láǹfààní àwọn eléyìí tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run kò wọ́n dùn wá ní ládàá rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك